má bínú ẹ má bínú ṣó ti ọlá máa wà ń ṣọ èmi jẹjẹ máa bọ bàbá yín ṣe. bí sọ lè bẹ ṣe ṣùgbọ́n ó mọ̀ pé mo ti fẹ́ lè tẹ́lẹ̀ ẹ̀yin lẹ́ni kì í má lè pé at least ó ṣàṣì ń dúró sí ṣọ́ọ̀bù ó máa lọ lọ́tẹ̀ yìí. ẹ kú jù kan. o ṣe ọ̀rẹ́ mi o ṣe. Bísí ìgbà tí Túndùn àti Mọ́túndé ọ̀rẹ́ mi tí wọ́n wá wọ́n sọ fún ẹ pé ohun tó ṣe fáwọn pé closure yẹn fẹ́ wọ́n sọ pé bó ṣe ń ṣe nìyẹn mo try àti explain fún wọn because wọ́n ti lo weave yẹn tẹ́lẹ̀ mo sọ fún wọn pé ibi tán ti ń bá wọn tú wọ́n ti ń já lára àwọn closure yẹn so mo manage ẹ nìkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ah, nígbà tó sọ fún pé kò báyìí làwọn fẹ́ bí sí customer are always right o má gbàgbá lórí mi o ṣùgbọ́n máa wọ̀rẹ́ tó bá ti wá lọ́la tí má ti bá wọn ṣe ó mọ̀ pé mi lè gbowó mi lọ́wọ́ wọn máa yọnu owó oṣù ẹ ni. àìjọ ẹ má bínú ẹ bá mi bẹ̀ wọ́n. má bẹ̀ má bẹ̀ mí má bẹ̀ mí lẹ́bẹ̀ oṣù má yọnu owó oṣù ẹ ni o ó dẹ̀ máa lọ gbẹ̀yìn ni ṣùgbọ́n ah. ọmọọṣẹ́ tó bá ti ń ṣe bí ọ̀gá lémi lórí àbí ó máa lọ gbẹ̀yìn ni. bẹ̀rẹ̀ o. tó yọ̀ sí ìdí bírèkì yẹn ló wà láti àárọ̀ ó ti tó múlẹ̀. ó ti fẹ́ ṣe tó mọ́. ẹ yà á pa ṣùgbọ́n kò yà á pa kò tí tó páàkì látẹ̀kan àbí sorry ma. sorry ma sorry for yourself. Uh, so we ti take our necessary measurement wey okay. so ah ni problem for yín. mo kàn fẹ́ kẹ́ bá mi mi latest style in town. ẹ <laughs> wo tó yẹ pé pat style ẹ ni ṣé ìtọ̀dọ̀ ti ń pín ṣe gé tọkùnrin èmi ni màá ń gbẹ fúnra mi èmi ni màá ṣe ẹ wo ó mà dàpọ̀ wọ́n gbẹ sí yín lára ni bí wọ́n bímọ yín ni ṣé ẹ sí ìyàwó yín hmm. ṣé ọmọ tẹ̀ wò yìí ṣé ẹ bí ó yẹ kéré ṣe ó máa gbẹ síyàwó lọ́rùn báyìí àwọn èèyàn gan máa bẹ̀rẹ̀ pé bọ́lá ti rí ẹ tún kó náà wá láti pàtí wá síbí ni. <laughs> ọlọ́run bọ́dà mo ń gbẹ́ yàtì ọlọ́run tí bá bá ìyàwó yín rún aṣọ tán báyìí wọ́n máa dàbí obi angeli ni hmm. tábà ni wọ́n bẹ̀rẹ̀ ní dá àwọn ọmọ pátì. ṣé lóòótọ́. pátì tá à ń lọ yẹn mo fẹ́ kó jẹ́ pé òní nọ́mbà one ní pátì yẹn. Ah, ah, ẹ trust wa bó ṣe sọ yẹn ló ṣe máa rí àmọ́ kọ̀ọ̀kan ta kọ̀fẹ́ sọ ni pé ẹ má jẹ́ kó owó jẹ wá ń yà ṣé ìjọba ti fún wa lówó lásìkò ọ̀ nǹkan tá à ń sọ yìí owó ni kókó. tó bá yẹ pé tòwó ni ẹ ní problem. nígbà yàtí gbogbo ilé iṣẹ́ ń lọ ni owó iṣẹ́ ni ẹ ṣe gan-an àti ẹ fi ẹ ṣe gan-an ẹ ṣe gan-an ẹ ṣe ẹ ní ìgbẹ́ ti bẹ wá sọ́dọ̀ wa ẹ ṣe o ẹ ra ó dà ọ. ẹ ọ̀gá mi. jọ ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn o bá a ṣe fọ́ọ̀nù ń ṣe bá a ṣe sọ bẹ́ẹ̀ gẹ̀ẹ́nì ni kò rí o má jẹ́ ká jẹ gbèsè o mi ò fẹ́ wà láà jẹ́ ká ṣe ohun yẹn kó rí bó ṣe ń sọ yẹn jọ tó rẹ lọ́hùn. ọ̀gá mi báwo lẹ́yìn ṣe bẹ́ẹ̀ ṣé ìmọ̀rú ọmọ tẹ ní ni Ah, mo ń gbé yẹtì ẹ má wọlé tí bá gbé aṣọ yẹn tán tó bá wọ̀ ọkàn ọgàn wọn máa ṣìyàwó wọn dá in fact wọn á tún pè wọn á tún fún yín extra money. owó ìgbọ̀ngàn là ń fẹ́ owó ní kókó. à mo good ẹ̀yin náà mọ̀ pé mo good pé o kàn lè sọ pé mo good ju yín lọ ní ọ̀gá mi. nǹkan tó ṣẹlẹ̀ yín sì ni pé mo lọ ṣe nǹkan tó yẹ kó máa ṣe. ọ̀gá mi ẹ má gbàgbé aṣọ àǹkárá tá a fẹ́ lọ gbé lọ sí Òṣòdì. ó oh, tó tọ́ ni o bóyá kí o kó wá gbé lọ́sìn ọ̀gá mi mi nílé lọ o wúmà tí mo bá fẹ́ tí mo bá ránṣọ ẹ̀ mi ti parí aṣọ ẹ jẹ́ kí n tètè bá parí ẹ̀. ẹ jẹ́ kó lọ rí bàjẹ́ òkú nìkan tó lọ bóyá máa gbégbó sórí náà ni akọ́lọ́ wa ṣe fi iṣẹ́. kí lẹ́yìn sọ pé ẹ fẹ́. mo ń bèbè kú mi. bèbè sí la. bèbè kú. bèbè kú. bèbè bèbè ó kú. bèbè ó kú ló ń pè ní bèbè kú. èmi mọ̀ bèbè ó kú. ó wọ̀ lára ẹ̀. Rúkìó kò èmi ò fẹ́ bèbí ọkọ pé o lè fún bèbí ọkọ fáyà lèmi fẹ́. ẹyin ò ti fẹ́ yẹ mọ́ fáyà mo fẹ́. ó yá máa fún ẹ ní bèbí ọkọ yìí àmọ́ èyí tó mú lánàá ò sanwó ẹ. Rùkà Rùkà má máa yẹyẹ mi o. ìwọ ni kò má yẹyẹ ara ẹ. mẹ́sàn jáde mẹ́sàn-án oré níjẹ ní sọ́wọ́. bí kí ló pè. ẹ owó. máa gbọ́ mílíọ̀nù kó tó lọ mi. mẹ́bìnú mẹ́bìnú. Ah, mi ìlówó lónìí ó láti tó fẹ́ lówó. ó ṣe kí ni. mo sọ kí ló ṣe é. ó ṣe ní lówó. ọlọ́gbẹ́ni má gbọ́ tèmi lọ́wọ́ ẹ̀ jàre ilé ṣe tí mo ṣe rà níbà yìí owó ojú ilé yìí. ruka kí ló dé. ẹni rẹ bà náwó náwó má tajà ń wo. ògbó lórí burúkú. fáyà fún mi fáyà ilé ẹgbẹ. ó ní jíjà nù. ó jíjà nù. kí ah, má níbà yìí fáyà ara ìyá bílíkì. ẹ ẹ náà ti mountain of fire bẹ́ẹ̀ la fáyà. bẹ́ẹ̀ la fáyà. ọlọ́run ya jẹ́ mílíọ̀nù ìyá tó jẹ mí lè ní mi gbàdúrà kí irú ẹ̀ tún jẹ mí mọ́ ṣebí wèrè woman kan ni tó gbàṣọ fún pé kí n bá òun rìn nítòótọ́ èmi ni mo sọ fún pé tó bá ti di àná kó wá gba aṣọ ẹ̀ bó aṣọ yẹn ò tí ready because mo yìí máa ra àwọn stone àwọn stone yẹn ò dẹ̀ sí lọ́jà ẹni pé kí ni woman ṣe ó bá kọ́ lọ́pàá mú mi ní ṣọ́ọ̀bù lé mi. ṣé nígbà tó délé ni aṣọ yẹn tí ready náà ni. aṣọ ò tí ready náà kò tí ready náà ní mi ì tí ì rí stone ra àwọn stone yẹn dẹ̀ roscars lọ́jà ṣé wọ́n gbé ẹ lọ bí yẹn mú mi lọ sí police station nìyẹn tó ní pé kí n máa kọ statement. ah ó ti rẹ tọ́ bọ̀wé. wọ́n gbé ẹ. ìyá jẹ mí o. ó dé police station. bí ṣáà ti ń gbọdọ̀ bá ṣáà ti di ọ̀la aṣọ wọn á rẹ́dì. o ti ní rẹ́kọ̀dì. ọlọ́run tí <laughs> o bó ṣe wà yìí sí yìí tó bá fẹ́ contest fún ẹni ní political post ní nàìjíríà wọ́n kàn máa lọ ṣùgbọ́n pé ah ex convict. <laughs> ṣé wọ́n tó yẹn ni ṣọ́ṣọ́ àti bá parí aṣọ kò sí nǹkan tí mo fẹ́ ṣe máa ètè ìjìnlẹ̀ kúrò lé lọ́la kí n máa lọ ṣọ́ọ̀bù kí n bá lọ ránṣọ. ó máa bẹ́tà kó ti ṣe. <laughs> wo èmi tèmi o ọjọ́ èmi dáa ah èmi dáa fún mi àfi ẹni pé ṣé mo nǹkan tó ṣe wọ yẹn opposite ẹ̀ ló ṣẹlẹ̀ sí mi. Eh? yes wà mí tí mo ti ń tajà mi o nínú ìrìn burúkú ẹ̀ tí mo ti ń gbàdúrà fún ọ pé mi máa ti tà bí bàbá kan ṣe gbé lójú bàdí nìyẹn ló bá pààkì síwájú mo ti tẹ̀ kó fẹ́ bèrè ọ̀nà ni ló bá à òun fẹ́ mi pàágà irọ́ ni o. bí bàbá yìí ṣe bọ́lẹ̀ nìyẹn pẹ̀lú àwọn bíi méjì kan tó kó sínú mọ́tò lábẹ́ sí mú nǹkan tá à ń sọ yìí bèrè bèrè kò sí èèyàn tó afẹ́ tó bá gba wájú ṣọ́ọ̀pù kọjá ní ọ̀rọ̀ àwọn tí fúlẹ̀ ni. ó fi ẹ̀sìn tàbí àbáyé. ó gba wọn. àbí ìta bàbá rẹ̀ kọ́nà ó sì tàbí à. kísà owó lè ní ṣé bí mo ṣe wà yí gara ni ẹ máa hẹ́ mi ẹ máa hẹ́ mi. ó ṣe lè máa fọ̀rẹ́ rẹ̀ rìn ní ẹ̀pọ̀ ti dí rẹ́kọ̀dì anyways kò sí much lọ́dọ̀ tiwa as usual wèrè tí mò ń bá ṣiṣẹ́ níṣẹ́ ló so kíní owó ẹ̀rá ẹ̀ ó so mọ́ wájú ara ẹ̀ ní gbogbo bó ṣe ń pa inú ẹ̀ ló ń kó sí kò wà láì anybody láti dédì nǹkan tó ń ṣe as usual ni. akagan ni àwọn ẹṣin national theatre. paradise gan wà lọ́wọ́ ẹ̀. sórí èmi àárọ̀ dà wọ́n ń kí wa wọ́n yín wà á ghana weaving á ṣe gbogbo ẹ̀ fine ìgbà tó dọ̀sán náà ṣe bí ẹni máa daṣọ rọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ báyìí lọ́gá mi bá ní pé kíní kan fẹ́ wa á ti ẹ̀rọ pọ́n wá dalẹ̀ nù ni wọ́n bá ní kí gbogbo wa máa gbá bíá sókè pé torí àwọn kọ́sítọ́mù láìkì òórùn. ọ̀gá mi ìṣẹ̀ṣẹ̀ má bá yín ṣiṣẹ́ mọ̀ pé mi ò kí ń rùn láàárín èmi àti ìgbà tán máa mẹ́ni tó ń gbá jáde gẹ́tọ̀ ẹ̀ṣẹ̀ gbà ni eh? irun abíà ẹ̀ ó wíwọ̀ ni ẹ lọ. mi ìṣeré aṣáàbẹ̀ pé kó ṣàmà wà because báwo lọ̀gá mi ṣe máa rò pé mo lè wà lára àwọn tó ń gbá ó dùn mí ó dẹ̀ bẹ́ẹ̀ lẹ́dàá mi àmọ́ kọ́lọ́ máa owó kó gbẹ̀yìn lọ́rọ̀ wa. àmì o ah, àmì o bá jẹ́ mi kọ́ lè sí ṣọ́ọ̀bù yín kò ní máa wọ̀ bí sí lọ. kí ló mọ̀ fi oníkan máa ń ṣe gbogbo ìlú kan láwọn òbí wọn mọ̀ wọ́n ṣe àtẹ̀tì nìkan lọ̀gá mi mọ̀ kò dẹ̀ nígbà kò ní gbà. agídí ni agídí ah. inú wọn tó bá ṣe gbígbọ̀ sí olórí báyìí wà ṣubú yìí àbí ah, kí ló ṣẹlẹ̀ ká ló bẹ̀ ṣe lọ́wọ́. àbí bíi ti ṣubú. sọ̀rọ̀ ti wà yìí lọ́wọ́ ọ̀pọ̀ ṣá ẹjẹ wàyí ìwọ ló máa ṣayé fún wa pẹ̀lú gbogbo ètò mo rò náà nìyẹn kọ bá mi fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú yín náà. bí a bá bẹ̀rẹ̀ láti ṣùgbọ́n ara ẹ kà sẹ́sì pọ̀tà ẹ kà sẹ́sì pọ̀tà. ẹ jáde màá wọn. àní mo ìgá o. dandan lowó owó àgbẹ̀ kánú kan. ẹ wo kò sí noodles kankan nílé mọ́ àdè lóròrò so mo fẹ́ lọ get bíi kí n ṣáà lọ gẹ̀ẹ́sì díẹ̀ pẹ́ndì tàfi máa lọ sọ́jà. ok. yá kí n dẹ̀ra àwọn few things bí àsándìn àbí nǹkan kan sí. ǹjẹ́ sí wàhálà ọlọ́run aṣọ ọlọ́ṣẹ́ ẹ̀bùn má pẹ́. níbo ni mo lọ tọ́lọ́ ṣọ́ mi lọ́ṣọ́ mi bọ̀. èmi kàn sọ fún ẹ pé mi ò lè sìn lọ ni mo lọ sí ẹ̀ẹ́wẹ̀ bí mo ṣe wà. ṣé mo ní mò ń lọ jà ni àdúgbò ni mo ti fẹ́ ra nǹkan ti fẹ́ rà máyì tí fọlọ́ọ̀ sin. ọ̀rẹ́ jọ jẹ́ kí grill pọ̀ gan then àlùbọ́sà àtàtà gbogbo náà green. jọ ọ̀rẹ́ mi èmi láì yẹlò. mo ń jẹ́ pẹ́ kò dẹ̀ bá ń tọ́ sport yìí. ẹ ẹ sport wo. mo fi wo facebook lórí. facebook wo fẹ́ wò yìí kò lè rí nothing kò lè rí facebook. àní <laughs> kò lọ ra hundred ten thousand onírọ̀ mo ń gbé pàlà sáwèrè yẹn kiri. Um, ẹ jọ̀ọ́ mo béèrè ìdẹ̀ra. ìdẹ̀ra láti bọ̀. ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ ìdẹ̀ra ó wọ̀n lẹ̀ kí lorúkọ yín. ọ oh, Majek lorúkọ mi. Majek ok ó wà ní àbí. Oh, Hello.

indomie àti greens tó pọ̀ eh. tètè lọ tètè lọ. Ah, ah. ìwọ ṣe jẹ́ ń kówó fún ọ kí o lọ ra wa ó ṣe wá jẹ́ táìmì lòun padà rún mi ní indomie àti green jẹ́ nǹkan kọ́ lọ pèdèrà wa nú. ẹ eh. eh. ẹ jẹ́ kí n lọ pèdèrà bí. èyí kọ́ sà mo ń sọ̀rọ̀ ẹ̀ bìsí ẹ ra sà. no fóònù tó lò yẹn ni bíkẹ́sì ni latest ní jẹ́ ẹ ò náà iPhone X ni latest model. wọ́n náà iPhone X ni jẹ́ wo jẹ́ wo kó náà wò mo fẹ́ ya fọ́tò fẹ́ wo kámẹ́rà yìí. <laughs> Um, four k kámẹ́rà ni. four k kí ni tiẹ̀ ṣé o mọ four k ni kí ni four k. ìdẹ̀ra ìgbọ́dọ̀ rí lẹ̀. ẹ eh, wo ni ìdẹ̀ra. ara èkó yìí kan ń ṣẹlẹ̀ o ah, ìkan o. Ah dọ́là ajú ni ká pè yí ó yà mí lẹ́nu ọ̀làjú máa balẹ̀ ayé jẹ́ òòrà ọ̀làjú máa ah, ah, balẹ̀ ayé jẹ́ òòrà. báwo ni ṣé wàá pa n kile no mo sáré clean up nínú ilé mi ṣé wàá okay. You're looking good. thank you. <laughs> stadium is ready. Ready eh, for you? Is ready, abi? Yeah. Okay. Ẹ kàlọ́. Pálapàla ìlú àpàlà. Ẹ máa ṣe kò ṣiṣẹ́ ayọyọ. Oríṣiríṣi ọ̀rẹ́ ló mọ nílé ayé. Ṣẹ̀rí, tí wọ́n bá sọ fún mi pé orúkọ bá ṣẹlẹ̀, màá ní irọ́ ni. Ṣé irú kan tó ṣẹlẹ̀ yìí, inú fíìmù èmi ti máa rí Èmi mọ̀ pé ṣẹlẹ̀ real life. Oh. Ẹ wá ẹ jẹ́ kí n sọ kí ni kan fún mi mo ní àwọn ọ̀rẹ́ kan tó jẹ́ pé àwọn kan wà sẹ́ẹ̀sì sẹ́yìn kan bá rí wọn ẹ máa kó wọn jẹ ó ti yín sí so wellness ti bá ń bọ̀ máa mú wa sí ibà. wá ọlọ́gbẹ́ni èwo nìyẹn èwo ni ìjọ wá àwa kó ẹjọ́ la ṣe ṣe ẹ o àwọn ṣe it. o ó kọ́ ni pé anybody ló kọ́ lè gbá ní ìkàdé ṣe wá wọn lọ gbélé yẹn mọ̀ sí wàá fáwọn tó kọ̀ gùn bí okun ṣòkòtò yẹn àwọn arí ẹ akó ẹ̀jẹ̀ fine boy yẹn rẹ. wo bí èmi ò kì í ṣèyàn tó da kànáà sàn èyàn kúrú kì ọ̀gá yìí ní tẹ̀ ọ̀gá yìí ní tẹ̀ ẹ jẹ́ kí wọ́n sọ pé ṣe rẹ̀ wọ̀n rẹ̀ àwọn náà dùn àwọn ọba òkè tẹ̀ ìbọn bá dé. bó ṣe ń ṣe òun ni kò ṣe máa ṣe àjọ tó ti wọnú ṣọ́ọ̀bù yìí mi ò regret pé wọnú ṣọ́ọ̀bù yìí ẹ́ òun ṣòkòtà fún mi gbogbo nǹkan lọ délé lájẹjọ ti wọnú ṣọ́ọ̀bù yìí. olúwa ló ṣe mà. Ah, ọlọ́run ni ọlọ́run wá ṣeun ṣáà máa ṣe bó ṣe ń ṣe lágbára ọlọ́run ọmọọṣẹ́ tó máa dàbí ọ̀gá lé ẹ lórí ọlọ́run ní jẹ́ kó gbà. olúwa ṣeun ṣe. ẹ̀yin àgbà náà lè sọ pé tọmọ kékeré bá fẹ́ débi tí àgbẹ̀ ọ̀gá ẹ̀ dé kó máa ní tẹríba gbogbo tẹríba tẹ̀sí ń wa náà tí mò ń ní fún yín náà kò ń ṣèmí náà gbogbo bẹ́ẹ̀ ṣe fọwọ́ tẹ fi mú wa òun ló jẹ́ kí n máa ṣe bí mo ṣe ń ṣe kò ń ṣe pé bóyá anything or anything tó pẹ́yìn náà mú wa bí ọmọ so a gbọ́dọ̀ ṣiṣẹ́ bí ṣe ká lè débi tá a fẹ́ dé ká lè rèrè iṣẹ́ jẹ. Túndé kò ní bàjẹ́ fún ẹ. ṣoṣo ọkọ tó sọ ti pé ọmọ tí tó bá ti fẹ́ jèrè ọ̀gá ó gbọ́dọ̀ nítẹríba àwọn kan ò nítẹríba kọ́dọ̀ máa ṣe bó ṣe ń ṣe lọ kò sí problem kọ́ máa ṣe bó ṣe ń ṣe lọ. ẹ ò Tóyọ̀sí wọn ò ń ṣàyò àti wálé ò ṣàyò rọ ni mo pa ò ń ṣàyò náà dé máa fún ọ náà ṣe. kò pẹ́ tí èèyàn fi ń bẹ̀ ọ̀gá o tó bá ti ní ìtẹríba wàá dọ̀gà so gbọ́ bóyá ṣe ni kò ṣe máa ṣe lọ o ẹ̀yìn lẹ Bísí Bísí àjọjọ ti wọnú ṣọ́ọ̀bù yìí ṣọ́ọ̀tì ló jẹ́ fún mi mi ń fẹ́ kó kọ́kọ́ jíde ṣọ́ọ̀bù láàárọ̀ kùtùkùtù kó jẹ́ pé wọ́n ló máa ṣílẹ̀kùn òkúta ó ti bọ́jà ọjọ́ yẹn nìyẹn adẹ̀gbàdúrà dàgbà títí pé kó má wà mọ́ sínú máa jírí ẹ náà ni kí ló dé ẹ ò lájẹ lára kò sí kankan bí kọ́sítọ́mà sọ̀rọ̀ wàá sọ tiẹ̀ padà èmi ọ̀gá gan tí bá sọ yọ kan ó máa sọ mẹ́fà kí ló dé bí sì tọ́ torí ọlọ́run irun lọ. má bínú máa. má bẹ̀mí o má má bẹ má má yẹ kan má yẹ kí n ṣépè fún ẹ o bẹ́ẹ̀ kí n tún ṣépè fún ẹ. kò sí problem wọn náà bá mi ṣe ẹ ṣe ti ẹ ṣe ẹ lè padà sí ti ṣe má sọ mọ́ mi o má sọ mọ́ mi o. You see, má bẹ̀ mí lẹ́bi òṣì. Ẹ ṣe dandan. Ṣé kọ́tà ní ṣe tó tight díẹ̀ sọ pé mo máa ń like fitted. Ṣé kò ní tight ẹ tún máa complete this time around? Fitted fitted. Yes, I do. mi nìkan dà pé ibi ọwọ́ yẹn náà lè complete. Eh. Máa kọ́ adjust ẹni measurement sí ti wà okay báyìí kò sí wàhálà dé sí wàhálà Ọlọ́run ẹ má jẹ́ kí wàhálà wà. àtọ ẹ má ẹ tún àṣìwà ẹ má wọlé. ẹ jẹ́ bá mi ṣe dáadáa kò sí wàhálà ẹ má wọlé. ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣé ti oríṣi ẹ̀fọ́ tó ṣe tán àbí tó ti yẹ̀ wò. àyàrá sí. ìdẹ́ra. jọ ṣọ́ọ̀bù ẹni fẹ́ wọ̀. inú ṣọ́ọ̀bù wa. inú ṣọ́ọ̀bù tí o gbà fún mi àbí tẹ́mi gbà. Ah, ẹ̀yin lọ̀gá mo pe fóònù títí lálẹ́ àná o ò gbé o ò dẹ̀ pé mi padà tí mo fẹ́ pẹ́ pọ̀ wọ́n á sí tìmítọ́ lọ́mọ pé ṣé pẹ̀lú ṣọ́ọ̀bù yìí o wá fẹ́ wọ ṣọ́ọ̀bù yìí <laughs> kò possible. ọ̀gá mi tó tọ́ lẹ pè mí o uh-huh. tó tọ́ lẹ pè mí mm-hmm. àmọ́ ẹ ní rúrùkù tó jú mi rí lánàá ẹ̀mí mi fẹ́ ẹ bọ́ mm-hmm. ah! nǹkan ṣẹlẹ̀ ládùúgbò mi lánàá first time fún marí nǹkan tó ṣẹlẹ̀ ní àfi bíi film trick ọ̀gá mi olórí burúkú àwọn málàmá ni wọ́n gbé kòkò wọ́n gbé kòkò wọ street ní àwọn kòkò bá Ya. Mm. ọlọ́run ni ò pa mí ọlọ́run pé mi ò lè ṣe lẹ́sẹ̀ ẹ wo ọ̀gá mi ìgbà tó jẹ̀jà máa mú kòkò ṣá nǹkan bíi six thirty seven alẹ́ ni o mo kọ̀ wọ́n pé time ti lọ pé kí n má tún bọ́dà láti wá àmọ́ ilẹ̀ máa mọ̀nà òun náà ni mo lè tètè dé níbi aláàárẹ̀ ọ̀gá mi má bínú. so kásá ni ìkòkò ni ò jẹ́ gbé fóònù ìkòkò ni ò jẹ́ kò lè wá bí iṣẹ́ ìkòkò ni ìkòkò ni ò jẹ́ kò lè pè mí padà. ìkòkò ni. ẹni kò sí wàhálà sori ọ́nìjọ́ tí ọmọdé bá depo nù àkìfín bí o àmọ́ ìjọ́ tó bá da omi nù <laughs> mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. bọ̀gá mi mi ò sọ bẹ̀rí bíbẹ̀ níbi pé mo máa gbé epo àbí omi. wọ́n dànù ìyá lọ́wọ́ lọ́wọ́ tó máa ṣe. ìwọ ṣe ìkókó ìṣiṣẹ́ ọ̀hún bá sọ̀rọ̀. ọmọ gbé ìrìn tó gbé sójú lẹ́nu iṣẹ́ ṣé ẹ kó gbé bòsò jù lẹ́nu iṣẹ́ ẹ tún ṣàkóso iṣẹ́ yìí. ẹni tí ò rí mi kò rí nǹkan eh, ẹni tí ò rí mi òrìṣà ọlọ́run o ẹni tí ò rí mi kò rí kọ̀ọ̀kan ẹni tí ò rí mi òrìṣà ọlọ́run. bísí kí ló dé bísí kí ló ṣẹlẹ̀ kí ló dé. àrùkà kí ló dé oúnjẹ sọ̀rọ̀ ọmọ pé mi láì kí èèyàn máa sunkún bó ṣe sunkún yẹn sí mi gan-an máa sunkún ni kò sí nǹkan tọ́gá mi ò fi mí wé lẹ́nu ṣe sanwó nù ni mi kúkú sanwó nù kí ló wá ṣe ó kàn bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ sí mi ó ní ẹ pẹ́pẹ́sẹ́ èmi ò lajẹ́ lára pé tó bá jẹ́ mi ni mo kọ́kọ́ ṣí ṣọ́ọ̀bù àwọn òkè ń tà àwọn papọ̀ máa gbálẹ̀ ni kò sọ̀rọ̀ tí o sọ sí mi àwọn ọ̀rọ̀ tó lè jẹ́ kí lọ depression àyà <laughs> ah, máa jẹ mí o ó ti tó pẹ̀lẹ́ ó pẹ̀lẹ́ ó sunkún abirikí lélẹ́ ìbáyìí sí ẹ jọ sóun jẹ́ ibi ọlọ́run ni ẹ ṣó ti fẹ́ lẹ́dàá tiẹ̀ wọ́n sọ pé ò lè ṣoríire láyé ẹ̀ ni. ó sọ fún mi pé ẹlẹ́dàá bí sùn. a ẹlẹ́dàá ò ní sùn a ọlọ́run ò ní jẹ́ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ ó máa ṣoríire láyé yìí wọ́n náwó máa bá wọn lówó a kò sí nǹkan tó máa ṣe ẹ a òun tó ń sọ̀rọ̀ mo rú ilẹ̀ ni ọlọ́run á jẹ́ kí ilẹ̀ tó dá mọ́ gbogbo wa àtúndẹ̀ ah, sọ̀rọ̀ ṣé tí òun kọ́ lówó lọ́wọ́ ni ṣé ṣọ́ọ̀pù rẹ̀ tó ní ẹ̀kọ́ tẹ́nà tó nìyẹn wọ́n máa yẹ pé bí èèyàn wa bó ṣe jẹ́ tí wọ́n fún wa ṣẹlẹ̀ sọ́dọ̀ tiẹ̀ ṣé irú èèyàn bẹ́ẹ̀ ló yẹ kí ẹ̀ máa ṣe lọ́ńdà bísí ò mọ nǹkan sórí bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ṣe pé ó fi taratara tẹ̀mẹ̀gàn lọ́wọ́ bí kọ́sọ̀tọ̀ nìkan tẹ̀mẹ̀gàn bá wọlé àmọ́ nísìnyìí pẹ̀lú situation tí mo bá ẹ̀ yìí wọ́n ráyè pa máa jáde sọ̀rọ̀ wa máa mú ẹ lọ síbì kan. kí ló bá ń ṣe ń jẹ́ ká jáde ká lórí bàbá ni bàbá tí mo sọ bàbá yẹn gbóná gan tó bá ṣiṣẹ́ fún wa aṣáájú gidi fún wa ọlá màmá wá wa kiri ni àwọn akọ́lá màmá wọ́lá. Okay, àti mo ní sábà máa àwọn ọjà yìí àwọn náà máa ń ta a máa ń ta rẹ̀ ní o six a price wa dẹ̀ wà ok dẹ̀ máa láìkẹ́. Ah, ehm, nǹkan tó wà ń bẹ̀ ni wípé mo ti lé nǹkan tó ń supply mi ṣe mo ẹ̀yin ẹ̀dẹ̀ ti ń supply mi for some time now and ó dẹ̀ ń ṣe dáadáa sí mi so ẹ má bínú bí a kẹ wá àwọn ẹlòmíì tí o ti ní permanent supplier but èmi ti ní permanent supplier. a ṣe ẹ̀wò tẹ́ bá máa yìí o ìyá àwọn tẹ mọ́ra ní five thousand yẹn a lè máa bá yín kó wá ní three five three thousand a lè ní fowó ní yín lára. Ah, ẹ má bínú ẹjọ kátà yẹ pé bí a mú rọjà twenty thousand sí ṣé mo lè mo lè sanwó yẹn bíẹ́ bíi márùn sí ẹ̀ẹ̀mẹ́fà. bẹ́ẹ̀ ni mà ẹ lè máa fún wa two thousand two five tó bá ṣe wà lọ́wọ́ yín sì kẹ́ máa san fún wa. two ah tó bá yẹ kó yẹn kò sí wàhálà ṣọ́jà yẹn ti wà lẹ́ẹ̀ báyìí ẹ lọ kó wa mo ti rẹ́dì àti mo ti gbọ́ pé ẹ lè máa gba two thousand one thousand ẹ lọ ẹ káàsán ẹ jọ ń sọ pé kí n lọ ra pàrágà wa ni mo wá béèrè pé ṣé pàrágà lẹ́yìn tàbí. rárá mo yọ búlọ́ọ̀kì ta ni. ẹ̀yìn búlọ́ọ̀kù búlọ́ọ̀kù kọ́lé ni ẹ ràn mí o wọ́n sọ pé kí n máa wá ibi tí wọ́n ti ń ta pàrágà kiri ni mo ṣe rò pé pàrágà lẹ́yìn tà ni. ẹ wá ṣé ṣé orí yìí burú ni àbẹ́yìn lẹ bu orí ṣé bẹ́ẹ̀ ṣáà rí i pé nǹkan ta kólé ni àwọn sọ pé ń wá búlọ́ọ̀kì ẹ má bínú irú búlọ́ọ̀kù lẹ fẹ́ ṣé six by seven àbí five by eight ẹ ah, jẹ́ lọ jíṣẹ́ fẹ́ ni ẹ pé blọ́ọ̀kù lẹ́yìn ta ọ pé kò kí n ṣe pàrágà. ẹ kọ́ sí iná tí wọ́n sọ pé wọ́n rajà sí ìgbà tẹ́lẹ̀ pàgà yẹn tí wọ́n rí pé iṣẹ́ ọ̀sẹ̀ pé ń ta pàrágà ń bí. ẹ sọ pé ìta pàrágà ẹ sọ pé blọ́ọ̀kù lẹ́yìn ta ìdí máa rántọ̀ mi. ẹ wọ ẹwọ rẹ fẹ. àwọn olórí burúkú ẹ mọ ohun gbọ́ tí ìjà yẹn lọ kó wá láti kó wá. Ah, ah. àwọn obìnrin ló wà lórí social media àbóòtú òòrí ṣáṣáǹdélé yìí èmi kí ló kàn mí ṣoré lè mi ò rí nǹkan kan facebook gan mi máa ṣojú rẹ̀. o ò lè ṣe láì máa <laughs> miss mi. ọlọ́mọ jẹ́ láì problem bí àṣà. Coming. Ah, Remy. Ah. Báwo ló ṣe mọ bíbá ẹ? Hi. Uh, hello. Hi. Àgbà tí mo dẹ̀ bèrè address lọ́wọ́ ẹ tó fún mi. They will pay our some guru now. I, you know, I have to get what I want at all cost. Ah, oh, introduce àlejò ẹ. I'm already here. I'm already here. mi ah, Nice meeting you. Eh, What's your name? Rẹ̀mí ló ń bọ̀. Bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀. Rẹ̀mí náà ń eh, okay ok ah! ok olùkọ́ ní wọ́n stadium olùkọ́ ní sọ pé òun ò ṣe dá dọ́là náà sọ kí nìyẹn. Oh my God. Ah, oh, shit. Ah. Oh. Give it to me, you Ah, national cake. Carry it. Ah, kill it alpha now ẹ alpha mi bò. má gbéyàwó àwọn má gbéyàwó àwọn ọmọkùnrin àjọjẹ lélẹ̀ àbí àjọjẹ ni àjọ máa bu eléyìí ni. báwo ló wọlé wọ́n pẹ́ mi lẹ́sẹ̀ sínú wọ́n jẹ fún mi mi ò lẹ́kẹ̀ ọ̀ kí n ṣe rẹ̀. ṣé kò sí gbogbo ọmọ àjọjẹ lórí ẹ̀lẹ́dínwó báyìí lórí nígbà wọlé báyìí. ọwọ́ ọwọ́ ta ti dúró síta pé kò pò àwọn olùkọ́ aṣáájú àfẹ́ ṣètò. Bisi, I want you to explain to me the meaning of what happened inside there. Àwọn ọ̀rẹ́ wọlé, wọ́n dàbí mi gbà tí ìrà bu ṣúgà they even have the God to call me national cake ṣé mo ti dábì nàìjíríà ni. mi náà ti sọ bẹ́ẹ̀ fún wọn lẹ́ẹ̀kan pé òkè ń ṣe nàìjíríà. what was that about? no no no no no no no! don't give me this pretense nǹkan tó mì ní wípé o ti gbé ọkùnrin wá rí ẹ̀rẹ̀ tíjọ ṣí ẹ̀. ah ọlọ́run máa jẹ́ ọlọ́run máa jẹ́ ọmọ yòókàn ní kọ́ọ̀tì ni. feed me feed me i'm a kid now like I don't know anything feed me. nǹkan tí mi náà ṣe sọ pé kó má wá sílé nìyẹn in fact bó ṣe mọ́lé gan kò yé mi I'm sorry you know I would never want to share you my wildest dream I'm sorry. You know I don't like to see you this way baby. you know how much I care about you. I care too. I'm sorry jọmọ jẹ ká tètè gbà lóko tuntun wá bíbá ẹ má bínú ó ṣàti pẹ́ tí mo ti ń bẹ yín àtàwọn mo ti ń bẹ yín ẹ̀dẹ̀ fẹ́ dá mi lóhùn ẹ jọ̀ọ́ ẹ má bínú. bá a pé kí ni jọ sọ fún mi bàbá pé kí ni òun bàbá mú ọmọ ẹsẹ ọkọ sábẹ dúfẹ òun tó tẹ́lẹ̀ yóò fi ṣe lókùn gọọmẹǹtì pé kí ni. jọ̀wọ́ jẹ́ kó sọ̀rọ̀ àwọn gbọ́ máa sọ̀rọ̀ lọ ṣé rí bọ̀bọ̀ tẹ̀ ń rí yẹn rẹ̀mí ó fẹ́ fẹ́ mi ni o future mi ni. mo dáràn ṣé kó wá fẹ́ mi tán kẹ́ má lè wà mí wálé ojú ìwò gan lẹ́yìn gan fẹ́ fi máa wà wá méjèèjì kó dáa òwò gbogbo géèmù yẹn ni fẹ́ yọ wọ́n bẹ̀. nǹkan tí mo ṣe wo pé wo gbogbo kan ta ti ṣe tẹ́lẹ̀ ẹ jẹ́ ká fi ṣe báyìí gan. báyìí kí ni nísìnyí ń ṣe èèyàn. èèyàn gbogbo èèyàn gbogbo gidi gbogbo yẹn sọ fẹ́ fowó yìí ni kò fi ṣe because ó yẹ kó mọ̀ pé kò sówó lọ́wọ́ èmi náà ọwọ́ ìdẹ̀ra ni mo ti ya owó yìí má dojú tì mí. Mm, trust me na trust me no ṣègùn ṣègùn right there thank you so much don't, don't mention you know i will do anything for you. àdúrà tèmi kàn gbà ní wípé kí ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti tọ́jú ẹ bó ti tọ́ àti bó ti yá. àmín àmín i love you. i love you too. wọ́n máa lọ ṣòtúbọ̀. ok ọ̀rọ̀ ẹ kò pè mí. kí ni wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ all right dear bye bye. okay now. all right. iṣẹ́ ṣiṣẹ́ ti jàre iṣẹ́. ara mi ò gbà mọ́ jẹ́ kí n lọ jà ń bẹ̀. Mm, mm, mm, má lọ bá wọn because tó bá lọ bá nìsín ọ̀gá olórí burúkú aṣẹ́wó yẹn á lé ẹ kúrò níbi iṣẹ́ á tún gbọ́kọ lọ́wọ́ ẹ̀ tèfètèfè tó yẹ kó tẹ̀ bóyá rí sí má lọ bá wọn jà jọ ń torí ọlọ́run wọn lórí burúkú làwọn pípú yìí o. your ageless beauty turns me on. thank you. wow. mm. I love you so much. Love you too. Tí ẹ fọ̀gá mi ilé aṣèrè lọ̀gá mi, ṣùgbọ́n ọ̀rẹ́ mi ẹlẹ́dàá mi máa dà fún. Ọmọ kan, jẹ́ kí n pè. Má pè kí ló tún fẹ́ pè fún. I can't even I can't live this life with <laughs> oh God. Mm. Wow. I know you don't take beer, but just manage. You like it? It's nice. Uh, you know, baby. What's that? Please don't leave. You leave, yes, leave. Because if you leave me, I can't survive it. Uh-oh. Ọ̀tá mi lè gbàgbé lọ, mo lè kú. O lè kú. Àní mi dẹ̀ lè fi <laughs> uh, Oh, sorry. So, so you hello. hello pàdí mi kí ló ń ṣẹlẹ̀. ṣó lórí burúkú ni ẹni mò ń ṣẹ̀ ló ń ṣe òkè. mo ti rí ẹbí tó wà yẹn wá yí ẹ̀dẹ̀ má bàjẹ́ ni mo fi ọlọ́run bá ṣe lẹ́rìí tó bá bá mi lẹ́nu géètì ní títí bá wà bá ẹ̀ ń bẹ̀ yẹn wo ó máa ó máa hìtà rè. àwọn èèyàn mi gọ́ọ̀fọ̀ bìí náà kọ́kọ́ ò lè ṣe é náà. àwọn tún sọ òkè. Okay òkè báwo ayé ẹ fẹ́ bàjẹ́ ló ń sọ òkè. <laughs> ok ok mo ah máa rí ẹ̀ náà máa rí ẹ̀ ah of course of course. ah ayé gbogbo ẹ̀ máa bàjẹ́ o bàbá ńlá scammer lélẹ̀ yìí ṣé olórí burúkú ni ẹni olórí burúkú mo máa ń rí ẹ̀. of course ọ̀rọ̀ àìpàdé mi tó ṣíọ̀. ó ti jábọ̀ lórí burúkú ni bẹ́ẹ̀ ṣe ẹ̀ẹ́dẹ̀ èèyàn mi èèyàn mi èèyàn mi jẹ́ ká lọ mi. àwọn ọmọ jẹ́ ká lọ jẹ. who is that. <laughs> Ah, one of my guy like that eh. wọ́n yẹ ó kàn bẹ̀rẹ̀ sí ń sọ àwọn ọ̀rọ̀ tí ò bọ́ sí. let's stay out go to the room. yeah yeah of course we have to go to the room. yes. This place is just hot. Um, oh, we should go to the room. Uh, the weather is hot. Okay. <sighs> ah. No, um. Are you okay? I'm just happy. When I'm happy, I don't know how I. Can you gbogbo ìpè tó ń ṣe fún mi lórí fóònù yẹn? That was too much. Only ní dá fún ẹ. Mo tún ṣépè fún ẹ in real life. Ṣé borí phone, ló ní mo ti ń ṣépè fún ẹ? Jọ kí ló wà láàrin wa àti màdámù yẹn? Kí lẹ̀ ń ah, No now, mo kàn wúmà yẹn sọ fún mi pé òun need some guys that bá on ṣe. Ẹni sọ̀n kí n gbẹnu síra yín No, she was only showing me pictures pictures for heaven's sake nu ẹnu ẹ irú ẹnu ẹ lónìí dànù yín obìnrin tí mo fi ojú méjèèjì tí mo rí tẹ ṣe ń ṣe ẹ ó dẹ̀ parọ́ fún mi ó ní pé ó nífẹ̀ẹ́ mi ó ní mi ló fẹ́ẹ́ fi ṣe ìyàwó lé ẹ èmi náà wá ń ṣe bí ìyàwó. Bísí o rẹ̀ ti ká mi nìyẹn yes now ṣé o pé bí wọ́n fi ń ṣe big boy ni so listen to me let me tell you something for a guy like me to love someone and die there. Eh? ó ní nǹkan tó bá wa tó bá fẹ́ retain mi tó fẹ́ kí n love ẹ kí n love up kí n kú síbẹ̀ wọn láti wá kúrin ẹsẹ̀ ni now ẹ yóò tí o gbóyè ojú ọjọ́ kan fi ṣe big boy now now listen to me listen the last time I asked for hundred thousand èló ló fún mi you gave me fifteen thousand naira kí ni ìyẹn fẹ́ ṣe fún mi one of my boxers you know one of my designer boxers owó yẹn kò ju nǹkan tó máa ra boxer méjì fún mi lọ. a ah, olórí burúkú ni ìwọ bọ̀bọ̀ yìí kí ló wá ń parọ́ fún mi pé for better for worse tó ló fẹ́ẹ́ fẹ́ mi sílé kí ló tó fi fi marriage scam mi wá ti ṣàlàyé fún mi láti bẹ̀rẹ̀ kí ló dé tó jẹ́ máa ṣẹ̀ṣẹ̀ ìyàwó. ọmọ yẹn kàn máa dúró as our godmother ni. Ah! <laughs> pa mí. don't create it o tí àwọn àgbà yìí náà you ìdí kí ló dé tó ń ṣe kọ́ tó ń ṣe náà. kíkú pa mí. Ah, má fẹ́ kun ṣe rẹ̀ wo mú ti mọ̀ tipẹ́tipẹ́ o bó ti bá fi ẹnu mi ti bá fi sọ fún ẹ mo mọ̀ pé o ò ní gbà mí gbọ́ torí èmi ọ̀ra mú ẹ lọ kó fojú ara ẹ rí ó dẹ̀ ti rí nìyẹn ìwọ ló máa mọ nǹkan tó fẹ́ ṣe jọ má sunkún má tẹ má tẹ má sunkún jọ nítorí Ọlọ́run. Ah, ìyá máa jẹ mí o. ọ̀rẹ́ mi ò fẹ́ gbọ́ ìyá ò ní jẹ́ ọlọ́run ní kò ti tiẹ̀ níyà láyé láyé. Ah, ọkùnrin ò máa lọ́rọ̀ o. Oh, tipẹ́tipẹ́ àwọn tó mọ̀ pa àwọn ò lọ́rùn ọ̀ láyé àwọn fúnra wọn wọ́n mọ̀ pé lórí burúkú làwọn ìka máa lọkùnrin o. ọ̀rẹ́ mi má ṣe ra ilé ṣe ìka tó ń gbé nínú ìka ọkùnrin gangan ló ń jẹ́ bẹ̀. jọ má sunkún mọ́ jọ ń torí ọlọ́run fọlọ́run bá kẹ́ má fẹ́ kún ṣe ra ilé ṣe má tún jẹ́ kó dá àpọ̀ ẹ̀mí sí ẹ lára òjò. mi tẹ mi ò fẹ́ rí ẹni rúmú báyìí má yẹ kí ó dé tó wà máa rí ẹkún òun sunkún. dandan lowó owó àgbẹ̀kánú kan. mo dẹ̀ try láti pè é padà ó wà engaged irọ́ ni o for real so gbogbo àwọn ọjà yẹn lẹ gbé wọlé àwọn customs nǹkan wọn disturb yìí oh, sórí nǹkan tí máa ń sọ fún yín nìyí tẹ́ bá ti ṣe paper work yín dáadáa customs ò ní disturb yín you see thank god this calls for celebration ẹ ah, ò mọ nǹkan tó ṣẹlẹ̀ try kó pe manager and sìn ṣùgbọ́n kó explain everything fún yín èmi náà máa wá síbẹ̀ yẹn lọ́la máa wá inspect ẹ̀ alright ó ṣègùn bá mi sọ fún manager pé kó kọ́kọ́ yọjú síbẹ̀ lẹ́yìn tó bá lè make ẹ̀ alright that's fine thank you yẹ máa padà pè ẹ́ ọ̀rẹ́ ó ṣe wow ebele dumare lórí kojú kó pẹ́ ọba fún ni màá bèrè jẹ́ lọ́wọ́ ẹni ọba fún ni màá sì rè ọba àná. Rookie baby. <laughs> Ah. Um, Rẹ̀mí àbí. show mímọ́ money. Ai. Rookie baby. Kí ni? Ah, what is it? Tó bá fẹ́ kí ọ̀wá kí ọ̀pẹ̀lẹ̀ mi wó ní kó dẹ̀ wá máa fọwọ́ nù mí lára, máa fọwọ́ jẹ I'm lára. Má bínú, má bínú. Mi ò bínú, kí ló ṣẹlẹ̀? Ah, actually, um, Bísí ni mo fẹ́ rí. Òbí. No now, Bísí your friend now. Ah, because ó yà mí lẹ́nu náà àṣẹ ah, bí ìwà ti Bísí ni pàdé ó yẹ kó where whereabouts Bísí because Bísí ò gbélé wa mọ́ as in Bísí ti ó ti move. Ah, ó ṣe máa ṣe fún mi ní ruka àbí your pàdé náà why they do like this. àṣé èmi àti ẹjọ́ máa ṣe ìpàdé gbogbo máa lo sàkámàjẹ fún ẹni àní mo ti ní Bísí pé èsì àní ìjú báyìí lọ èmi kò mọ ibi tó wà tó bá sì pé tó wà sí dẹ́ lọ àbí kò lọ á jẹ́ pé kò be bẹ́ẹ̀ sọ̀rọ̀ nìyẹn mi ò mọ kọ́kọ́ pa Bísí kó fi mí sílẹ̀ jàre. Mm, mm, okay um, um, Eruka, actually, uh, so much why alone? All this meat is in na packaging. Ó a bad mí honestly. In fact, to even feed once daily, problem for me. So, um, um, tó bá ní mind jọ, bó tiẹ̀ jẹ́ túbẹ̀, nǹkan fi be carb, honestly, I'm down big time, honestly. Stop. Stop. So, nǹkan tó ń ṣe láti sọ fún mi sí ni pé bó ṣe wà yìí bó ṣe bó ṣe gbogbo kó tó tó mọ́ra ìsà ká má jẹ èmi. Ah, ọkú ọkú ẹ̀sà ẹ̀sà ẹ lè rí owó ọ̀kadà débi pé ẹ fẹ́ rí owó ọ̀kadà dàtí sùsì ẹ lè rí ẹ̀ǹtì ẹ̀ǹtì ẹ lè rí. ọ̀gá ọ̀rẹ́ mi ah. Ah. anyway bí ṣe bí èyí kan náà a dúpẹ́ pé ọlọ́run ti gbà fún wọn sìn alice ọkàn tiẹ̀ ti balẹ̀ <laughs> ṣèbí wo ló wà bí. owó ń dán wo bó ṣe rí mo bẹ ẹyọ inú mi dùn o sórí bí mo ṣe débi tí mo rí gbogbo ibi tó jókòó sí nígbà tó kàn tiẹ̀ tiẹ̀ ti wá balẹ̀ báyìí ṣàánú àwọn ọ̀rẹ́ ẹ̀ náà azìnrín mi fúnra mi ṣàánú mi mo nídìí ẹ̀ ọ̀rẹ́ mi mo nídìí ẹ̀ bò kò sí ṣé kò sí nǹkan kan tó bá tiẹ̀ lè rí bíá one fifty to two hundred tó bá lè rí yẹn yá mi màá san tí mo bá lówó o tó bá lè rí yá mi kí mi náà lè fi bẹ̀rẹ̀ nǹkan kan kí n máa fi ṣe bísíǹsì ẹ ká mọ̀ máa fi gbogbo àkó gbogbo bùkátà wa wá báyìí báyìí. Ah, ọ̀rẹ́ ó wù ló fẹ́ béèrè ló kọ́kọ́ ń sọ ló ń pò ló fẹ́ sọ straight ọ̀rẹ́ sì ni wà náà. ọ bí èlò ni. bí i one fifty to two hundred. one fifty to two hundred. Mm. ok máa fún ẹ four hundred thousand hundred. àwọn méjì ló ń sùn. ọmọ mi sùn estate ní bíbá yí ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi kò oh, eh. eh, eh, máa kó lágbèkalẹ̀ ọ̀rọ̀ ìgbà tá a jọ ń bọ̀ ó yẹ bó ṣe fẹ́ sọ̀rọ̀ yẹ kó sọ pé òun fẹ́ kó help wa ah. tó dájọ́ ní pọ́blẹ́mù wọn. Ah, ṣé mo pé ó ká wa lára jura wa lọ èyí tó bẹ́ ò ní Ah, ní sọ yẹn. ọjọ́ ah, ní oh, pé èyí tèmi kan ti fẹ́ wọ depression báyìí àfikún náà gbà mí. wọn náà ní pọ́blẹ́mù. ọjọ́ ìṣẹ̀lẹ̀ ní pé kí ló fẹ́ kún. mo má sunkún mo má sunkún ṣó mọ̀ pé mo wà emotional ẹ má bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí kí n sìn yàn kí ló ṣẹlẹ̀ sọ fún mi. ọṣẹ ọ̀rẹ́ mi ó ṣàmọ pé pàrágà ni mò ń tà tí mo fi mọ́nẹ́jà ara mi báwo rárá kan sì bó ṣe wá wó ṣọ́ọ̀pù nìyẹn. irọ́ mi o. ẹ lóòótọ́ wọ́n ti wó sọ. ó ti wó. a ò lóòótọ́ wọn ti wó sọ yẹn láti bíi three weeks ló ti wà nílé. kí ni wọ́n ń ṣe. mi rí kọ̀ọ̀kan ṣe. èèyàn burúkú nìyẹn ọ̀rọ̀ ẹ ló yẹ kó kọ́kọ́ sọ ẹ nà àwọn mọ̀ pé bó ṣe wó sàn yẹn ó máa máa ronú all the time ni kí ló wá rò pa lè ṣe báyìí ọ̀rẹ́. so mo kọ́ yá kí n kúkú gba shop. èmi náà ń ronú tẹ́lẹ̀ because shop lo need ìsọ yẹn wọ́n lè gbé kíní wá lọ́jọ́ kankan gbogbo ẹ̀ kí wọ́n gbọ́ security ẹ̀ ni and all that so má wọrí èló ló ń rò báyìí. gbàgbọ́ gbẹ bí i four hundred. four hundred thousand ní sùúrù ó ti béèrè tiẹ̀ náà ṣọ́ọ̀bù wọn lè kó but then jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú five hundred. kí ló dé èmi jẹ ni mo kọ́kọ́ sọ̀rọ̀ kí ló dé four hundred five hundred o ṣe kúkú round up sí one million àwọn méjèèjì ká dẹ̀ jọjọ pé five hundred. nígbà tí wọ́n problem o sọ títí ẹ̀ kó dáa tí ẹ̀gbọ́n mú mi but now is that the ọ̀rẹ́ ó tún ti ṣubú. a lọ bẹ́ẹ̀ jù bí a kò tún fún ẹ lọ́wọ́ hospital. ìyẹn tó bá jẹ́ ìyẹn ni wọ́n máa bá yín wọ́sẹ̀ níyà. you ọ̀rẹ́ mi you need to bless you God you continue to bless you when you will never laugh ọ̀rẹ́ mi ẹ̀hẹ́ ìyẹn ti dúró bẹ́ẹ̀ yìí ìyẹn ti sọ̀rọ̀ àdí number two ọ̀rẹ́yọkọ̀. ẹ̀ẹ́ number yes, yìí Oh, that's the carrier. Yes, ọ̀rọ̀ jẹ́sán. jẹ́sán ok mo ti wá ọ̀rẹ́ mi kò tó ṣẹlẹ̀ nípa <laughs> my dear wo bí tó bá sunkún ìwọ nìkan ló máa dá sun mí nírú emotional ọ̀tẹ̀ yìí ìwọ nìkan ló máa dá sunkún ẹ̀. tó tètè sọ nǹkan tó fẹ́ sọ wà á dẹ̀ máa sáré kí àìná ní ẹni. nǹkan tó ṣẹlẹ̀ kíbi tá à ń gbé o ṣáà mọ ilé tàjọ ń gbé yẹn kó tó di pẹ́ lọ́ọ́ elevate wọ wọ́n ti mú kí ìpín sísun wọ́n ní ká bọ́ta wọ́n ah, ah. láti pẹ́ jù ní. ẹ sanwó ìyá sàlá ni. àfọlọ́wọ́ ó láti pẹ́ jù pé ká gbálẹ̀ ọkọ lọ tàbí kẹ̀kẹ́ bọ́ta wọ́n hmm. wò pé ìṣẹ̀tẹ̀ máa fi máa ṣe wàhálà ọlọ́kùnkùn dẹ́rùn rẹ̀ wàhálà hmm. rẹ̀ bí ìlú fẹ́ sùn bẹ̀ màtí ìpò fẹ́ sùn apá apá ẹ̀ máa sùn bí ẹsẹ̀ ẹ̀ máa sùn bí iyàrá kan ló máa sùn àwa kẹ̀dẹ̀rí àní kọjá àyè wa ọ̀fọ̀ àwa mẹ́tẹ̀ẹ̀ta ní yàrá kan. bá ṣe máa ń bá ṣe jọ máa ń gbé tẹ́lẹ̀ yẹn tí gbogbo wa máa ń wà tí wa máa ń dùn yẹn. my dear my dear má wo bí náà mo pé bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo bá yín fẹ́ máa ké tẹ bá wo bí ọ̀dà léyìí bẹ̀lẹ́ ti máa mọ̀ pé léyìí ò láìkiri o yeah ibi ọ̀dàlẹ̀ ti máa mọ létí ò láìkè rò tó bá ti rí àwọn kọ́lọ̀ bíi orange bíi white òun láìkè rò rárá ìwọ dẹ̀rin pẹ̀lú ọmọ gbé lipstick kiri olè lọ kíìsì ògiri kò fẹ́ fi banú mi jẹ́. yàtọ̀ sí gbogbo yẹn èmi ò láìkè máa bá yàn gbé ní time tí mo wà yìí tó ti yé yín ẹ má wọ̀ọ́rẹ́ jẹ́ ká kọ́kọ́ yanjú first one yẹn náà sórí mm. ti second one yẹn mọ́kàn kúrò ń bẹ̀ gbogbo nǹkan mo lè ṣe fún ibọ̀ ní ti gbígbé yẹn a lè jọ gbé a máa ro nǹkan ta lè ṣe in advance lórí ọ̀rọ̀ lẹ́yìn bí kẹjọ gbalẹ̀ ẹ̀yin méjèèjì lè jọ máa gbé ẹ wá máa kí mi kẹ lọ orúkọ ò lè pa yín dọjọ́ kejì o kò lè pa wá pọ̀ dọjọ́ kejì bẹ́ẹ̀ ni kì í ṣe pé mo fi ṣègbéraga o. bí kò ṣe rí ni èèyàn máa ń bá gbà yìí ni ṣe understand but anyway kí lè máa jẹ jẹun ẹ mú kí ní ìyẹ̀dẹ̀ rán sí ah, ọ̀hún. ká tún mú nǹkan ṣe mú. ẹ má ti jẹun àbó fẹ́ jẹun ni. Ah, èmi ti yó. ìwọ ti yó. Ah, èmi ẹ̀rọ hmm. àṣà ikú gbogbo gbà wáyé ṣe ṣe gbogbo àdúrà lẹ́gbà ọ̀gá mi ni mo mú wá sọ́dọ̀ yín gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe sí wa dáadáa ní iléeṣẹ́ wa kódà wọ́n kó wa bí ọmọ ni tó tọ́ wa sọ́nà tó dẹ̀ ta tún jẹ lábẹ́ wọn kò ṣe mí nìkan o kódà gbogbo wa pátápátá ẹ ṣe rí wọn wọ́n máa ń ṣe dáadáa sí wa bàtí mo dẹ̀ ti pé gbogbo ẹ̀ ti dojú pé nǹkan ò lọ bí nǹkan mọ́ ni mo ṣe ní pé kí n mú wọn wá bóyá Ọlọ́run àti pàṣẹ yín gbọ́ àdúrà wọn padà ẹ jẹ́ kàn fi ẹnu ara wọn ṣàlàyé fún yín. ọ̀pẹ̀lẹ́ ìyá wa lọ́wọ́ gbàdúrà wa ojú ọ̀nà tí wa làwọn afá. ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wò mí ọlọ́run gbàdúrà mi o tí bá náà ọlọ́run ò gbàdúrà mi àbọ̀ ọlọ́run ò ṣe kẹ́mi rọ́ ni mo pa ṣé tí gbogbo àdúgbò mi ṣe tóbi tó yẹn bẹ́ẹ̀ lọ́mọ kékeré ń wọlé nàgbà ń wọlé àfà nǹkan tó wáyà lẹ́nu lẹ́nu ni pé sẹ́rí kò sí béèyàn ṣe lè pọ́n ṣọ́ọ̀bù mi tó lẹ́yìn àti àárọ̀ títí dalẹ́ tàbá ṣe tán tàbá ní kí kàkàwó tipátipá ni màá fi seven five àfa bówó yẹn ṣe ń jẹ bó ṣe ń lọ kò yé mi àlùjọ ló tó ń kówó lọ lọ́wọ́ mi kò yé mi àfa ẹ ṣàánú mi. àwọn dẹ̀kọ́ náà máa ń bá yín tọ́jú owó. inú mò ń gbà àfa inú mò ń gbà àwọn kan bá mi ṣiṣẹ́ mi mò ń gbowó sọ́wọ́ ìgbà ló ń jẹ́ mi ni afá ó ti ń burú o. Ah, ìyá wa kò ní burú fún wa tẹ́ ẹ bá ti wọ àwọn ajú ọlọ́run èèyàn máa nígbàgbọ́ wọn ajú ọlọ́run èèyàn tún sọ tí ò dá mọ́ pàápàá jùlọ tí wọ́n bá wà lọ́dọ̀ àwọn àfa kò dá kí a máa sọ̀rọ̀ ẹ̀ hmm, gbàtẹ́ ti déwájú ọlọ́run gbogbo pírọ́blẹ́mù tẹ́ báwo ó lè ní ọlọ́run yànjú ẹ̀. Hmm, ṣé wàá rí tó bá rí bẹ́ẹ̀ náà àdúà àwọn tó gẹ́ yọ̀rọ̀ kádàrà àdúrà máa yí tí ò dá padà àdúrà náà là á ṣe torí pé lánàá ata ìlà mìnàlá kò sọ́nà mi tá a fẹ́ gbà tó kọjọ́ ọ̀dọ̀ ọlọ́run n táwa ṣe ni pé wọ́n fún yín ní dùn àrùn kan ètò àdúrà kan tí ẹ lọ máa ṣe tẹ́ bá délé tẹ́ ẹ bá tí wọ́n ń ṣe é á ó bá sùn àbí tẹ́ bá jáde gbogbo ibi tẹ́ bá lọ tẹ́ bá ti rí nǹkan kan ó lè dojú àlá yín lẹ ti rí nǹkan kan tí ò yé yín àbí ẹ̀kàn jáde rí nǹkan kan tó tó kàn ṣe yín bákan bákan tí ò yé yín dáadáa ẹ wá sọ fún mi. àfa àdúrà. <laughs> ìyàwó aládùá ṣé ẹ nígbàgbọ́ nú àdúrà ni ìyàwó kì í ṣe bó dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ gbé dúdú lé yín ìdá tá a bá tún gbé dúdú lé yín lọ́wọ́ gan tẹ́ ẹ̀ bá ní àìkọ́nà àtìtẹ̀kìfì tẹ́ ẹ̀ bá ní ìyáyọ kankan nígbàgbọ́ lórí ẹ̀ bóyè sátú àlẹ́ yìí lórí asán náà ni. kí ló lè máa ń mú wa sí i kí ló. bó ṣe wà lọ. tó ẹ̀ ìyá wa ló gbàdúrà wa.

kẹgbẹlura ah, eh, eh, eh, ìbílẹ̀ lè sọ lára ní ti a. àgùnmu gbogbo àwọn nǹkan burúkú tẹ bá mú yẹn ẹ pé kàn mí là lè ìkàn mí là fàtó bí ìyẹn kọ́ ẹ jẹ́ kí n lọ hospital kí n lọ run test wọ́n á lè mọ̀ nǹkan tó ń ṣe mí wọ́n á dẹ̀ treat mi bẹ́ẹ̀. Ah, ah, àgbòdà alára ìṣẹ̀ṣẹ̀ náà pè. ẹ wo ẹ fi ṣẹṣẹ lẹ sílẹ̀ kù. ìbálòrin ìjọba ti kéde ó pè é. ẹ̀gbọ́n àgò yìí o. àgùnbò gbà ló jẹ́ pé ìbá àṣẹ yìí mọ̀ ìyá. Ah, ìgbà mi sì yán àgùnmu bàbá mi mọ̀ mẹ́sọ̀ bàbá elékuru ń bá fún yín lágùnmu bà láì bá sa sára kára ní gbóná. olóde èwo lẹjọ́ tẹ̀ ń dárò. ọgbà ah, ah, bọ̀. èmi nìyẹn o ó lọ́rọ̀ kan tí mo fẹ́ wá rí yín fún. Mhm ṣe é rí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wa madam lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ṣe ń ronú káàkiri inú ilé èyí oúnjẹ wọn jẹ mọ́ èyí wọ́n rẹ̀ wọ́n gbogbo ẹ̀ ló ń ṣe wọ́n mo wá ṣàkíyèsí pé madam ti lóyún. ṣé madam rí akàn kí wọn jáde náà sàn. bẹ́ẹ̀ ni madam kan náà wọ́n ti lóyún. kí mo sí géètì kò ní sàn sàn. wọ́n ti lóyún. ẹ̀jọ̀ náà ọmọ ìlú wọlé porúkọ ìlú kẹ́. Òṣogbo. Òṣogbo ni ẹ̀rí. Mm-hmm. ẹ tún ti débè. ẹ tún ti débè gbogbo ń bí kasọ́ nìyàn kasọ́ nìyàn kí ló dé kéèké kó jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí láyé ẹ̀yàn yàrá òṣogbo náà ọlọ́dẹ ni ẹ̀rí ni ó ṣe jẹ́ gbogbo ń nàfẹ́ sọ́ọ́ yín gbà ọ́ sí kí ni ẹ̀jọ́ kí ni ẹ̀jẹ̀ mẹ́rin kí wọ́n sọ̀kọ̀ lọ́rin náà iṣẹ́ kí náà gbà yín sí kí kẹ́yà sí níbí. wọ́n ní kí n máa dáná. so kọ́dá yín kẹ́yà máa sọ oúnjẹ kí bí àdáńsẹ́ mi ṣe dì ẹ̀ wọ́n ṣe mi ṣe dọ̀ náà yín kẹ́yà máa wò níbí. ẹ jọ̀ọ́ amúni ń jẹ́ amúni àfinihàn jẹ́ àfinihàn èwo lọ ará Ìbàdàn tó lọ lójúṣe sójẹ́kẹ́ ọ̀rọ̀ wo ni mo wá fi lọ̀ yín tẹ́ ẹ wá ṣe tẹ́ ẹ wá ranjú kan tẹ́ ẹ ranjú kan kí ló dé aláwọ̀ ah, ṣàkíyèsí nǹkan nulẹ̀ ká wá fi lọ̀ yín kí wá ní nǹkan tó ṣẹlẹ̀ ẹ wò pàtàkì ibẹ̀ kí n sọ fún yín kò sóúnjẹ lénìí kò sì sóúnjẹ lọ́la bó ṣe jẹ́ nìyẹn ìyẹn mo ní kí n sọ fún yín. nígbà ìsọ̀pọ̀ náà fẹ́ gbáyé rẹ ọ̀rí rẹ bí ìdí ẹ̀ga ó dàbí ẹyẹ òfì gbogbo ṣe rí nígbòrí ní ìfẹ́ burú kẹ́ẹ̀dẹ̀ bí bẹ́ẹ̀ ṣe fóúnjẹ ṣeré ẹ̀ẹ́dẹ́ tilẹ̀kùn mọ́ oúnjẹ jẹ́ kí náà ṣe èmi á jẹ́ kejì yìí pé èmi ìṣe security lásán èmi tẹ́rẹ́tì mi pẹ̀lú oúnjẹ oúnjẹ kí ọ̀jẹ̀ sínú. ẹ àfa ṣe ti rí ohun ohun tí mo sùn mọ́jú èmi lójú àlá mi yẹn mo rí èèyàn kan nínú ṣọ́ọ̀bù mi tó ń gbálẹ̀ gbogbo nǹkan tó wá gbá nínú ṣọ́ọ̀bù mi wá kó sínú báàgì òjijì lẹ́nu òjijì ah, mi ì lè sọ bí mo ṣe máa ṣàpèjúwe ẹ̀ ṣé ẹ̀yin àti ẹ̀kún ò sì jọjà àbí kẹjọ fa nǹkan kan. ọ̀fà mi ò bá yọjà ọkọ mi ò dẹ̀ fẹ́yàwó lé mi nígbà níyàn kan sà sí mi mi ìdẹ̀ bá mi ìbá àwọn ibi ọkọ mi jà. alhamdulilayi hamda lakita alawo wàlẹ́sà ẹ̀sánú wọn ni ebi mákìtù rìn alhamdulilayi ṣe rí gangan ó ní ṣòro yín. ṣòro mi. ẹ tí mo bá wá fẹ́ ṣe lálàyé fún yín yóò fẹ́ rí bákan àmọ́ ẹja ṣe báyìí. mi ò mọ̀ bóyá tí n bá ní kẹ́ ṣe nǹkan kan bóyá ẹ lè ṣe tẹ́ ẹ bá lè ṣe kẹ́ ẹ ti ṣọ́ọ̀bù yín for now kẹ́ má ṣe rárá ẹ má sọ̀rọ̀ ajé kàkà ń bẹ̀ for now. Afa kí n ti ṣọ́ọ̀bù mi. bẹ́ẹ̀ni. Ah, àfa àṣírí seven five pa. seven five ẹ̀yin lẹ sọ pé ẹ̀ ń ṣe irun bí irun ọgọ́rùn-ún ẹ̀ ń gba seven thousand ṣọ́ọ̀bù èyí kó máa lọ bẹ́ẹ̀ ni. èmi rò pé kò ní dáa kẹ́ máa ṣiṣẹ́ bí erin kẹ́ máa jẹ̀jẹ̀ lírí bẹ́ẹ̀ ṣe wá solution sí nǹkan tó wà lẹ́yìn náà là ń wá àbí. Ah, àfa ó dàbẹ́ ah, seven five náà là ń pa láti ṣe jẹ́ ó dàbẹ́. ṣé ẹ tì í confam máa ṣe. a'udhu billahi minash shaitani rajim ẹ ẹ ó dá yín lójú pé ní tí mo ní ẹ ṣe ẹ ṣe. confam máa ṣe. ẹ ti ṣọ́ọ̀bù yín ti gbà fà má ti. ẹ ń ronú kẹ ẹ tó sọ bẹ́ẹ̀ bá mi ṣe ẹ sọ. wáá pè é ní solution má ti. àwọn kò ń tajà láti jọjọ náà rú. kò dẹ̀ nígbà kí wọ́n máa ṣiṣẹ́ bí erin kó má jẹjẹ́ ìlírí ọ̀gbìn mi ẹ tẹ́wọ́ àdúrà ẹ kọ́ bọ̀ rí yín dáadáa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض nǹkan tí ó ń ṣe ọ̀rẹ́ yìí àti gbàdúrà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ àti lọ sórí òkè àmọ́ ṣe rí ìṣòro tá a ṣe gbọ́njú ẹni yìí ìṣòro alágbára ni nínú ìṣòro yẹn a fi ìṣípayá kan hàn mí nínú ìṣípayá yẹn a rí kùrukùru mò ń rí nǹkan yẹn a wá fi kùrukùru bò ẹ̀mí ọlọ́run wá sọ fún mi wípé nǹkan tí mò ń wò tí kúrukúru bò yẹn àṣírí yẹn owó arábìnrin ìkọ̀ọ̀kan ló wà àṣírí kan wà nídìí àìsàn yìí tí wọ́n gbọ́dọ̀ fi ẹnu ara wọn sọ jáde báyìí ká tó lè rí ojútùú sọ̀rọ̀ wọn. àṣírí ẹ ẹ dádì ọlọ́run túbọ̀ ń bàbá mi ṣàgbára dọ̀tún fún yín ṣé rí obìnrin yìí nítorí pé ẹ mọ̀ ni èmi mọ̀ dáadáa ọ̀rẹ́ mi ni ṣé rí bẹ́ẹ̀ ṣe rí wa mẹ́rin ni wa àwa mẹ́rin yẹn ìgbà tí ìṣòro yìí dé bá lòun méjì sá lọ ibi tá a ti ń gbé kiri gbé kiri gbé kiri gbé kiri tá a rí solution nǹkan tó fà tá a fi dọ́dọ̀ yín nìyẹn bẹ́ẹ̀ ṣe rí i kò níkùn téèyàn fàṣírí sí o gbogbo nǹkan tó bá wà nínú ẹ̀ ó máa sọ ẹ máa mọ̀ ẹ máa mọ̀. ọmọlọ́lá jẹ́ kí n sọ̀rọ̀ O ti fẹ́ gbà ẹ́ nínú. pariwo ẹ ò mọ̀ kankan kí ló mọ̀ tó fẹ́ sọ. ẹ wò sísá ọmọlọ́lá ẹ jẹ́ kó sọ̀rọ̀ wọn náà wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ náà. ń gbọ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ lọ́jọ́ kan báyìí. Rúkà kí ló ṣe? Orúkọ rẹ̀. Dẹ̀wọ́lé kó lọ sùn. Ẹ ẹ ẹ jọ̀ọ́ kó tó lọ sùn mo fẹ́ call mi dẹ̀ ní mínítì lórí fóònù mi mo dẹ̀ ti yáwó lọ́wọ́ network mi jọ yá mi ní fóònù ẹ̀kín lọ́wọ́ mínítì. àti yẹ irú fóònù kan ní problem wọ́n máa yẹ ń sin ìyá àwọn facebook tó rí lórí fóònù rẹ̀ tó ń lo ìyẹn ló máa fẹ́ lọ lórí fóònù má lo dátà mi tán o. mi ì lọ síbẹ̀. wọ́n á ti ṣe tán bá mi mọ́ kó bá rẹ̀ fún apá dátà. ó yẹ kó mi dán. ẹ káàsán sà yes sà èèyàn kan ló júwèé yín fún mi sà mo ní problem ni ẹni yẹn dẹ̀ jẹ́ kó yé mi pé ẹ ní solution gbogbo problem bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni ah. báwo mo ṣe máa wá dọ́dọ̀ yín sà ẹ mú mọ́ bẹ́ẹ̀ níbi junction yẹn ó kè kí n pè yín tí bá ti dé junction yẹn okay sir okay sir Is she, sir okay. tìlẹ́ ọmọbìnrin. yes sir. tí n bá gbọ́ yé dáadáa ní ìsìn kí ló fẹ́ ká ṣe baba, in bàbá nǹkan ni mo fe tọrọ lọ́wọ́ yìí alákọ̀ọ́kọ́ mo fẹ́ gbẹ̀san bẹ́ẹ̀ ni tí wọ́n ti rí pé mi ò léèyàn lọ ṣe cheat me. tí want to repay pé mi ò léèyàn lọ ṣe jẹ́ mi máa rada rada. Hmm ẹlẹ́ẹ̀kejì ni pé mo fẹ́ lówó bàbá ẹni tí ò bá lówó ráyé wà bàbá ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n táwọ́ náà ẹ má jẹ́ kí n ṣẹrú ẹgbẹ́ ẹ jẹ́ kí n lówó lọ́wọ́. ọ ní owó ọ̀rọ̀ rẹ ó dayọ̀ níní owó wọn fi ń ṣẹlẹ̀ ayé ìlẹ̀kẹ̀ gbọ́rọ̀ wọn pè lókun àgbàdo ògbọ́fà wọn ò jẹ́ fìrùkẹ̀rẹ̀ lọ́mọ ẹlòmíín lọ́wọ́ owó ara wa náà fi ń lé korokoro lárúkọ aṣọ funfun ní fojú jaró ìpìlẹ̀ ọ̀rọ̀ ní dúkú ẹni kejì rẹ̀ tantantan adáfẹ́ ni olúbí ti ń sàrẹ̀ mọ́ bá àdó ẹni olúbí ni ò gbọ́dọ̀ ráhùn ajé mọ́ ayíra oko ọ̀pẹ̀ mọ́mọ́ jẹ́ ráhùn ayíra oko ò gbọ́dọ̀ ráhùn ajé mọ́ àṣẹ ó sì gbọ́dọ̀ ráhùn ire gbogbo mọ́ lókè ìpẹ́ ọ̀rọ̀ rẹ̀ ó dayọ̀ àṣẹ látàrí iṣẹ́ tó ṣàlàyé fún mi pọ̀ ń ṣe yìí gbogbo èèyàn tó bá ti wá sí ṣọ́ọ̀bù ni wá ṣerun èyí tó jálẹ̀ ni èyí tó já mákòǹbò lẹ́nu gbogbo irun wọn lọ́pàpọ̀ lọ́wọ́ kó wá sọ́dọ̀ mi bí. bàbá irun orí àwọn èèyàn kọ́sítọ́mà wa àwọn kọ́sítọ́mà bí ìyẹn ló kéré jù ṣé kí n lọ sìn kí n lọ kó wá. <laughs> èmi ò parí iṣẹ́ sí i tẹ́ máa parí iṣẹ́ sí tán òdòlówó òdòlọ́rọ̀ mi tá a bá ń ka olówó ìlú yìí wọ́n máa kàwọ́ náà mọ́ wọn. sọ wárí ti ọmọkùnrin tọ́ lọ sí ẹ̀sùn táyì ìyá ò jẹ́ <laughs> ajẹ́ oníṣẹ́ ọkọ̀ òòṣà. ajẹ́ oníṣẹ́ ọkọ òòṣà. ajẹ́ oníṣẹ́ ọkọ òòṣà ń lèmi ọbẹ̀ tí ìyá tó tọ́ tó sì yẹ ń ó fi jẹ́ tíwọ náà ó rí ọba kábàámà wáyà. ẹ kí ìyá jẹ́ o. ìyá ò jẹ́ ajẹ́ ọkọ òòṣà o fi ya ká ará ọfà ìmọ̀ ká alága àgbà kà wá ń wò sí ká yìí káwọ́ hun mí kásẹ̀ hun mí ọkà ní èèkàn Ese. Ẹlẹ́mọ̀bìnrin. Bó o ní ṣọ́ọ̀bù tá a gbà pinlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣe rí nìsín? Wọ́n ti ti ah? Kódà ọ̀gá mi gan ti gbélé. Lẹ́yìn ẹsẹ̀ ń lomi gbé ẹ̀yìn kété lọ̀fọ́sẹ̀ ẹ̀yìn àdánù láriwo ta. Olútìfífẹ́ ti tilẹ̀kùn ajé ti ọ̀dọ́ tiẹ̀ náà nù kò yẹ kó jẹ́ wọ́n ti ṣọ́ọ̀bù ọ̀hún tó fa gbogbo tí ń ṣẹlẹ̀ inú. bọ́ kí ló máa ṣe yóò máa fi ṣí ṣọ́ọ̀bù. gbájújábọ́ aṣọ ọba ọmọ yẹ mọ́ ọmọ yẹ ti rìn wò wọ́jà wáyé. Ah! bàbá ẹ jẹ́ bá mi bá mi gbé gbà sókè ibi kọ́ ni mo jẹ́ kí gbájá bọ̀ bàbá bá mi wá solution sọ̀rọ̀ ayé mi. Ah! kò sí mú mà. Ah! kò sí mà bàbá ẹ máa yẹ kó mú rí ọjà ẹ̀wọ̀ ẹ bá mi bẹ̀ wọn ìgbà kọ́ bá mi wọ́n kàn ṣe sí ṣọ́ọ̀mù àṣì ṣọ́ọ̀bù yẹn padà ẹ bá mi jẹ́ kó ṣe ṣọ́ọ̀bù padà mi mọ́ olùdí fẹ́fẹ́ ti tì. hallelujah ah, ah, hallelujah. Ah. inú máa jì ọ́. praise the lord. sọ̀rọ̀ kò tó ní owó rẹ̀ mọ́. ọlọ́run ṣeun. inú máa jì ọ́ dábì inú máa jì ọ́. kí ló dé tí mo pè lọ́rẹ̀ẹ́. sísè wọn lọ. Ojú kan dára lọ. Ìgbà yẹn ni mo wá mọ̀ pé ó máa tó. Bísí Bísí Bísí Bísí Bísí Bísí Bísí sùúrù ní sùúrù wọ́n á mọ̀ pé ìgbà kò ṣe nìyẹn tó tọ́gbọ̀ mo ti dárí jẹ. Ah! Bísí pásọ. Ah! Kí ló ṣe? Ah, Bísí Bísí Bísí Bísí. Sista Mọ́lọ́lá, Sista Mọ́lọ́lá, èmi sọ̀rọ̀, ó mà ṣe o ẹ wò sista mọlọlá ẹ jẹ́ kí a fi ti sista yìí ẹ jẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn èèyàn tó kù. Oh! kò sí oore kankan tó wà nínú ayé yìí asán ni gbogbo nǹkan tó wà nínú ayé ẹ̀gbọ́n tó ní sáàmù kan sọ ni ó ní èmi yóò gbé ojú mi sí orí òkè wọn ni níbo nìrànlọ́wọ́ mi yóò ti wá níbo ló pè ó ti ọwọ́ Olódùmarè wá ìrànlọ́wọ́ tí kò bá ti wá látọ̀dọ̀ lọ́hùn asán ni asán ni asán ni gbogbo nǹkan nínú ayé ẹ jẹ́ kí a máa wá nǹkan gbogbo nǹkan tá a bá ń wá ká máa wá lọ́dọ̀ ọlọ́run kò sí ní tàdúrà ṣe tì tá a bá ń gbàdúrà ó lè pẹ́ kó tó gbà àmọ́ ọjọ́ tàdúrà bá ti gbà báyìí ó ti gbà nìyẹn ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ayé sílẹ̀ ẹ jẹ́ ká wá ọlọ́run ẹ jẹ́ ká bá dúpẹ́ kó tiẹ̀ jẹ́wọ́ kó tó gbẹ̀mí mi a jẹ́ ká dúpẹ́ àmọ́ ká tún máa ní lọ́kàn o pé kò sí ẹlẹ́ṣẹ̀ kan nílé ayé yìí tí yóò lọ láì jìyà sísítà ẹ jọ̀ọ́ àǹfààní kí ló jẹ́ fún èèyàn tó wá jìrì gbogbo ilé ayé yìí bíi tiwọn yìí ẹ wò ti sọ ẹ̀mí nù báyìí ẹ fi kẹ́kọ̀ọ́ ẹ farabalẹ̀ gbogbo ohun tí ẹ bá ń wálé ayé ẹ fi sùúrù wá ọlọ́run máa ṣe ṣe ti gbọ́ ẹ take heart ọlọ́run bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rèé gbogbo ẹ̀ṣẹ̀ wọ́n dá kọ́lọ́hún kó má fi bí wọn ṣẹ̀gbọ́ ẹ̀yin ọ̀rẹ́ náà kẹ́ mọ́kàn kẹ́ ṣe arrangement nǹkan tó bá yẹ kẹ́ ṣe èmi náà má má fàdúrà ràn yín lọ́wọ́ olúwa yóò wá. ó yà mí lẹ́nu ààyè ó yà mí lẹ́nu ìròrí ọ̀rọ̀ tó bá ti jẹnu lọ́wọ́ ojú la fi ń wò.